واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adá ọpẹ́ fún ọlọ́run ọba atọrọ asọ́látù fún anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú tíra umdatul ahkam èyí tí a mọ̀gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni báàbù zik akbar ọ̀rọ̀ lórí ìrántí ọlọ́run lẹ́yìn ìgbà tí a bá parí irun tán gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti tì síwájú nípa ìmọ̀ ṣe àdúwà nínú oorun ni àbí ní ìtaarun wípé ilé nǹkan tó pàtàkì púpọ̀ ni fún musulmi ọlọ́mọba subhanahu wa ta'ala oníká képe ohun ọlọ́wọ́n bá ní ọdún ní astajib lakum inna lalzina ya stakbiru na ni ibadati sayed kulu na jahannama dakhirin ọlọ́ni ẹ ké pè mí èmi ọlọ́wọ́n bá ń jẹ́ pé yín àwọn tó ṣe wípé wọ́n ń ṣe kọ́ńkọ́ tíyán tí wọ́n jọra wọn lójú tí wọ́n wo pé àwọn ò lè ké bá ọlọ́wọ́ bá ní já ànámà ni wó wọ́ lẹ́ni yẹpẹrẹ lẹ́ni ìdójútì ilé ìlú fa tó fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ fún àwọn sọ̀hábà rẹ̀dùwánu láàlẹ́yìn ó ní fa'amma sujud tẹ́ bá ń bẹ níbi ìforíkanlẹ̀ fa'aksiru fi ìmìnà dùá ẹ̀ṣàdùá ń bẹ́ẹ̀

ó ní àdúrà tí èèyàn ṣe pẹ̀lú ọkàn tó mọ́ àdúrà téèyàn ṣe téèyàn ò pa nǹkan mí papọ̀ mọ́ lọ́wọ́n bá ń bẹ́ bákan náà àdúrà téèyàn ṣe tó ṣe wípé èyàn ò níláníyàn láti fi pàtẹlòmí jẹ́ ọlọ́ọba yóò mọ̀ gbàrọ́ àdúrà yìí gẹ́gẹ́ bí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣàlàyé fún wa so ló jẹ́ gbogbo ẹni tó bá ń ṣàdúà kẹ́mi rẹ̀ balẹ̀ pé ọlọ́run ọba yóò gbàdúà wọn eléyìí jẹ́ ọ̀rọ̀ lórí àdúà generally ṣùgbọ́n tá a bá ń bẹ nínú anabiwa muhammad sallallahu alaihi wasallam sallam ó tún encourage wa ká ṣàdúà pàtàkì jùlọ nígbà tá a bá ń bẹ ní ìforíkanlẹ̀ ta bá wá parí irun ta ṣàtáyá ta sálámà gẹ́gẹ́ bí ti aṣàlẹ̀ fúnra wa ìpínpà ta bá parí àtáyá ta parí tashahud aṣàṣàlátù fún anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam àyàdó àtúnbẹ fún wa tó bá di pa wá sálámà kí ni nǹkan tó kù tí a ṣe lẹ́yìn ìgbà yẹn ṣé àdúrà látúnṣe ni àbí nǹkan mi ń bẹ tààtù ṣe ìṣesí anábíwá muhammad sallallahu alaihi wasallam òun ni pé lẹ́yìn ìgbà tí abasalama n tó sábà máa ṣe òun ni pé tó máa ń kún fún ìrántí ọlọ́run ọba ni ẹ̀kọ̀ kan anábíwá muhammad sallallahu alaihi wasallam ó lè tún ṣàdúà lára rẹ̀ ó ní ìkàtí ìkan lára àwọn sahaba rọ̀dọ̀wánu láàrín onígbà tí anabi sọlá asalam tó kírun tán tó dojúkọ àwọn èèyàn olóhùn gbọ́tá anabi sọlá sọ yìí pé ọ̀rọ̀ bìkí ni azabak yẹ́wò màtẹ́bọ̀ ibadak ìrí ọlọ́wọ́ bá o bi rẹ ní ọjọ́ tí òókù gbogbo àwọn ẹrú rẹ jọ tábà yìí àdúrà ni ọlọ́wọ́ bá bi dáàbòbò mi bí ìyá rẹ ọlọ́wọ́n ọba ní ọjọ́ tí ìrẹ ọlọ́wọ́n ọba ó kú gbogbo àwọn ẹrú rẹ jọ ṣùgbọ́n tá a bá fi eléyìí tá a bá fi ilẹ̀ dàtí tá a bá yọ eléyìí kúrò nínú àwọn katalib sọlá asamtútà bá máa ń ṣe lẹ́yìn ìgbà tó bá sálámọ̀ tán èyí tó kú ìrántí ọlọ́run ọba òun ló pọ̀ òun ló fa tó fi jẹ́ pé àmọ́ye mọ́ṣáláṣí lónìí lẹ́ẹ̀rí tí àwọn èèyàn ní o ma fa wàhálà láàrin ara wọn wọ́n lè lẹ́yìn tí ó bá lìdí àwọn nínú tí ó bá ti ní ṣàdúwà fáwọn lẹ́yìn gbà táwọn bá kírun tán kó mọ́ lìdí àwọn nínú gbogboro eléyìí láti gbọ́ bó ní mọ́ mú ó ṣe wà tí ó ní mọ́ ṣàdúwà fún àwọn jẹ̀mọ́ lẹ́yìn gbà bá kírun tán ṣùgbọ́n tá a bá padà lọ́wọ́ ìṣesí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó bá kírun tán ṣe tó máa ń ṣe ni pé yóò máa ṣàdúrà fún gbogbo àwọn jama lẹ́yìn gbà yẹn eléyìí kò ń ṣe nǹkan tí ààrí nínú ìṣesí anábíwá muhammad sallallahu alayhi wa sallam èyí tó pọ̀ ní ìṣesí rẹ̀ òun náà ni pé kí òjìṣẹ́ ọlọ́wọ́ bá sallallahu alayhi wa sallam kó nǹkan fún rẹ̀ tún múra sí ìrántí ọlọ́wọ́ bá lára ẹ̀ láfẹ́ máa gbéyẹ̀wò gẹ́gẹ́ bí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala mashimuwa an abdullahi bin abbasin radiyallahu anhuma látọ̀dọ̀ abdullahi bin abbas kọlọ̀wọ̀n bá kó bá yọ́n sí òun àti bàbá rẹ̀ an rọ́fọ̀ asauti bí zikiri ṣína yan sọ́rí fún nas min al-maktubati kana ah, ala ahadin rasulillah sallallahu alaihi wasallam ó ní kágbóhùn sókè bezikri ìgbàta bá ń ṣe ìrántí ọlọ́run ọba hìnà yàrùn sọ́rẹ̀ fún nurse nígbàtàwọn èèyàn bá parí minel maktuba ìwọ̀n ọ̀ràn yàn ó ní káàna alá àhàdì rasulilá ìsọ̀lọ́lọ́hu alwasallam eléyìí ń bẹ láyé òjìṣẹ́ ọlọ́run ọba kọ́lá ibn abbas oni kuntu alamu idan sarafu bi dhalika idha sami'tuhu mo ma mo eleyi ngba táwọn èèyàn bá parí ohun nígbà tí n bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ wọ́n fi láwùdín nínú ẹgbà wá kan ó ní ma kúnnà náà àrífin kìdọ́ àsọ̀lá ti rasulillah alayhi wa sallam ilẹ̀ abi takbir ó ní a mọ̀ pé jíṣẹ́ ọlọ́run ọba ti parí irun rẹ̀ àfitá bá gbọ́ ìgbọ́lọ́wọ́ ọba tóbi ìgbà yẹn làwa sàábé ma ń mọ̀ kó ti parí irun àwa tá a kéékèèké gẹ́gẹ́ bí fúnra wa abdullahi ọmọ abbas ọ̀dọ́láwọ̀ àìlú gbàtánà bí jáde láyé ọjọ́ orí rẹ̀ ò lé ju bí ọmọ ọdún mẹ́wàá sí mẹ́tàlá lọ nígbà tó jíṣẹ́ ọlọ́run ọba àwọn tàbá wo àwọn ọmọ kéékèèké tó ń bẹ́ńbẹ́ àwọn tán jẹ́ bí ọmọ ọdún mẹ́wàá káwa náà woru tún wá jẹ́ so bí èrò ṣe pọnu mọ́ṣáláṣí tí àwọn ọmọ kéékèèké yìí abdullahi ọmọ abbas ọ̀dọ̀láwà anhu tó bá ti gbọ́ tẹ̀kbíru tí àwọn èèyàn ń ṣe tẹ̀kbíru ní ó mọ̀ pé wọ́n ti parí irun allahu akbar ìrántí ọlọ́run ọba ni gẹ́gẹ́ bá ṣe padà mọ́ lára àwọn ọ̀nà ta fi ń ṣe àzíkiri àbí tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó rẹ̀kọ́mẹ́ndì fún wa òun náà ni ọba tóbi nígbàtà bá parí ohun tán náà ìṣẹ̀lẹ̀ yìí tí abdullahi ọmọ abbas tó ń rí fẹ́ẹ̀sì àwọn afẹ́ẹ̀sìn ẹnu òkò lórí rẹ̀ ọgọ́rọ̀ àwọn afá àwọn gbà wípé ìgbóhùn fi ṣe lẹ́yìn wọ́n gbà wípé anábíwá muhammad sallá alaihi wasallam ó ṣe é láti lè fi kọ́ àwọn èèyàn pé tí mo ń sọ nìyí eléyìí ló fa sábà bí nǹkan fi ń sọ ọ́ sókè ńgbà tó yá ó di pé wọn ń sọ ọ́ sókè mọ́ ńgbà tó rí pé àwọn èèyàn ti kọ́ eléyìí ni tí alimami shafi'i rahmaulahu ta'ala tàwọn àfáìsìn míì tí wọ́n sọ lọ́dọ̀ alimami ahmad rahimahullahu ta'ala àwọn gbà pé kò ń ṣe wípé ànábì fi kọ́ wọn bó ṣe ẹka máa ṣe nù ṣùgbọ́n àwọn èèyàn ṣe wọ́n máa sọ ní ohun kan náà ni ẹnu wọn kò lórí pé wọn ní sọ lóhun kan náà torí pé nǹkan tánà sọ lásán tó rẹkọmẹ́ndì ní àzíkìrí ó pọ̀ lóríṣiríṣi so kálukú òmù títí ẹ̀ yóò máa sọ ní dèdè iye tó bá lágbára mọ́ yóò mú ìtó bá wùnú àwọn katanipsọ lásán tó rẹkọmẹ́ndì ṣùgbọ́n yóò mọ gbóhun ẹ̀ sókè débi gbẹ́ni tó ń bẹ̀lẹ́gbẹ́ rẹ̀ yóò lè mọ̀ tó ń sọ eléyìí ni tí alimam ahmad rahimahullah ta'ala tí àwọn fi rílẹ̀ ṣùgbọ́n gbọ̀rọ̀ àwọn àfáà tó kù mamalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn míì gbà wípé eléyìí fúngbà díẹ̀ ni wọ́n fi ṣe é láti lè jẹ́ káwọn èèyàn mọ in tó yẹ kán mọ sọ ìgbà tó yá ó di pé wọ́n stop ẹ̀ èyí jẹ́ pọ́ìntì kan an warrad maula al-mughira bin shu'ba látọ̀dọ̀ warrad tó jẹ́ ẹrú al-mughira bin shu'ba tó túlẹ̀ قال أصبعي بي أملى علي المغيرة بن شعبة في كتاب إلى معاوية أني المغيرة بن شعبة وفي لتا كرامي lẹ́tà yìí ó dìktéètì ẹ̀ fún mi tí mo wá ń kọ́ ó fi rán mi kí n lọ mú fún muawiya ipe anna nabiya sallallahu alaihi wasallam kana ya kúrú fi dúwúrí kúlí sọláti maktuba ipe òjíṣẹ́ ọlọ́wọ́ ọba a máa sọ nígbà tó bá ti parí ìrún tán láìláha illallahu wahdahu láṣẹ̀rí ìkẹlá láwùlmọ́lùkù wàláwùlhamdu wàhú àlàkùnlé ṣe in kọdíru aláhùnmà lámání alìmá àtọ́ìta wàlá mọ̀rọ̀tíyà lima mana'ata wàlá yan fa'udal jaddi min kaljaddi muawiya òun ni olórí ìlú ní àsìkò tá ń sọ yìí ó wá rán èèyàn sí almuhera bin ṣọ́ọ̀bá ìgbé kí ló ń ka àwọn kan tí wọ́n mọ̀ tánàbí rẹkọmẹ́ǹdì ìgbé ta bá kírun tán ká mọ̀ sọ mo fẹ́ kó kọ́ sí mi almuhera ṣọ́ọ̀bá lẹ́ni tóun náà jẹ́ ìpè olórí tó rẹ̀ ń ṣe tí olórí fẹ́ kóun ṣe ó kọ nǹkan yìí òfin rán wàrà tó ń ṣe ọmọ ọ̀dọ́ rẹ̀ òfin rán òfin rán lọ sí ọ̀dọ̀ mọ̀háwíà tó jọ lórí ìlú in tó wá ń bẹ́nu rẹ̀ náà ni pé òjíṣẹ́ ọlọ́run ọba máa sọ pé láìlá ilẹ̀lọ́hù wàhálà ṣẹ̀rí ìkẹlẹ̀ kò sí ìkankan tó lẹ́tọ̀ọ́ káṣe jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan láṣẹ̀rí ìkẹlẹ̀ olórogún láwùl mọ́lùkù gbogbo tó jẹ́ ìkápá ẹ̀dá pátápátá sánmà ní ilẹ̀ ni àti tó ń bẹ́nu wọn àti tó ń bẹ́nu lẹ́ẹ̀lẹ̀ ni ọlọ́run ọba lónìí wàláwùl hamdu gbogbo tá ń pè ní ọpẹ́ òun lónìí bọ́húwà alákùnlé ṣe nǹkan ọlọ́run ọba náà ló ní kápá lórí gbogbo nǹkan aláhùnmá ilé ọlọ́run ọba ò láàmà ní alìmọ̀ àtọ́ ìta ní tó bá fún ni lóore kò sẹ́ni tó lè hànà rẹ̀ tó bá ti ń bẹnu kádàrá rẹ̀ ọlọ́run ọba pípòrè kan yóò ṣẹlẹ̀ sí yẹn kan kò sẹ́ni tó lè hànà orí náà wà láàmúrò tí alìmọ̀ àmàna àta in tó bá dẹ̀ fún yẹn kò in bá fún yẹn tó bá hànà ẹ̀ fún yẹn ni kò sẹ́ni tó lè fún ẹni yẹn wà láyàn fáwùdàljẹ́dì mi kàljẹ́dì ẹni tó lówó tó lọ́lá tó nípò ipò rẹ̀ ọlá rẹ̀ tó lóun ní kò lè dìstọ́ọ̀bù kí ọlọ́run ọba fìyà jẹ́ tó bá fẹ́ fìyà jẹ́ tí ọlọ́run bá fẹ́ fìyà jẹ́ ipò rẹ̀ owó rẹ̀ kò lè hànà ọlọ́run ọba tá bá wo ọ̀rọ̀ ṣókí ni ṣùgbọ́n ẹ̀yìn púpọ̀ ni ó yin ọlọ́run ọba ní ẹ̀yìn tó ṣe wípé ó ni tí anábíwá muhammad sallallahu alaihi wasallam a máa fi yin ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó bá kírun tán náà ta bá bèèrè lọ́wọ́ ọgọ̀rọ̀ àwọn èèyàn ọgọ̀rọ̀ èèyàn lónìí pé ǹjẹ́ ti ẹ̀gbélé irí ipa pé ká sọ pé láìlà ìlàlá wàhdáwù láṣẹ̀rí ìkàláwù láwùl mọ́lùkù wà láwùl hàmdù ọwọ́ àlàkúlí ṣe nǹkan ní ẹlòmílẹ̀ ló mú gbọ́nyẹ̀ rí ipa ma ń sọ tàbá kírun tán ṣùgbọ́n aláhùn alamani ọ̀pọ̀lọpọ̀ á ní mo gbélé ìrí ṣùgbọ́n kò gbé èyí tẹ́ ẹ̀ka jáde òun ò gbé wọ́n mọ́ ń sọ kọ́hun torí pé kí ni kò sí tàbáráktà ya zaljalá lè wálé ìkram rọ́bà náà wátà álẹ́ ìta kò sí yóò ń bẹ́ ẹlòmíà ó pé èyí tí mo kà jáde pé ṣùgbọ́n èyí tọ́pọ̀lọpọ̀ mọ̀ yẹn rọ́bà náà wátà álẹ́ ìta ya zaljalá lè wálé ìkram kò sí bí tánàbì ti rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ mọ́ nǹkan tá à ń sọ yìí àwọn èèyàn kan náà fi yí nǹkan fúnra wọn bẹ́ẹ̀ ni nǹkan tí àníbìsọ̀ lásán tó bá rẹkọmẹ́ndì nìyí in tó pọ́n wálé gẹ́gẹ́ bí musulmi ní ká gba tító pẹ̀lú ẹ kó ṣe pé ká wo wípé àtúnlé ah, fọ àwọn nǹkan tí ó tún jẹ́ kí ó tún kún dáadáa muhammad sallallahu alaihi wasallam kan anábí ń kọ ní àfikiri tí ìtànàbí wá kọ nígbà tó ń kọ lásìkiri yẹn ni pé kó sọ wípé wàbìnàbí yìí kẹlẹ́rì arsalta ìrí ọlọ́wọ́ bá o mo nígbàgbọ́ ní ànábì rẹ tó rán sàábẹ̀ yẹn gbà tó ń wá ń sọ ó ní wàbí rọ̀súlì kẹlẹ́rì arsalta mo nígbàgbọ́ nínú òjíṣẹ́ rẹ ànábì rẹ òjíṣẹ́ rẹ ìtumọ̀ rẹ̀ fẹ́ jọra wọn ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin rọ̀súlù àti nàbí gbólóhùn nàbí yìí lànàbí sọ̀lá àsálàm lò sàábì yẹn òun yìí sí rọ̀súlù anábì ní rárá ẹni tí mo kà fún ẹ kọ́ wàbí nàbí yìí kalẹ̀ ní arsalta mo kà fún ẹ lónìí àwa mọ iye àwọn ìyípadà táwọn èèyàn ti yí nǹkan padà tẹ́wàá bèèrè lọ ẹni pé kílẹ̀ tó fi ṣe eléyìí ah, náà dá ká mọ́ ṣerú nǹkan báyìí náà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wọ ẹ̀sìn lónìí tó dẹ ẹ̀sìn rú kálukú náà bílíìfù pé n tó ń fi kun yìí náà dání ẹlẹ́yàmẹ̀yà fi wá pọ̀ lóríṣiríṣi lọ́rọ́ owó fi jọra wa lèmi àlọ́gbé ẹ̀yin musulmi kílé tẹ́ mọ́ ń ṣe báyìí kan kí ní àwọn eléyìn sólé ńgbàtọ́ bá bèèrè lọ́yìn lápèjúwe tó ní ìta ń ṣe ìyá anábí òṣè ń tó tọ́ ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó ẹ̀ṣẹ̀ wọnú ẹ̀sìn ní ó ti tó bí ọgọ́rùn ọdún méjì ṣọ́gọ́rùn ọdún méjì ní islam bẹ̀rẹ̀ ni a ní kí lànà ìbísọ̀ allah asalam kí ló ṣe tẹ ikú kí ló ṣe tẹ wa ta'ala ó ní àlìyẹ́wò akmaltulakum dínàkùn òní tẹ́ ṣe lẹ́sìn mo ti ẹni tó ń fi nǹkan míì kún ní ẹ eh, ah, ọlọ́run o tí pè dáadáa ìṣesí rẹ̀ nu bí ò bá tiẹ̀ sọ jáde lẹ́nu so ló jẹ́ pé internet sọ lásán bá rẹkọmẹ́ndì fún wa ká gba títò pẹ̀lú ẹ̀ àwọn kan tó rẹkọmẹ́ndì fún wa rẹ̀ ní tá a lè ṣe tán ni àmú ń bẹ́ a yókù lẹ́ni so anábíwá muhammad sallallahu alaihi wasallam ó rẹkọmẹ́ndì eléyìí ó ní súnmọ́ wà fọ́tù bá dáadáa ní kàlámù àwíyá warad ó ní lẹ́yìn yẹn mo wá sí ọ̀dọ̀ muawiya tó jẹ́ olórí fasemitu ya amoro nasa bidalik mo wá rí muawiya tó ń pa àwọn èèyàn láṣẹ pé kán máa sọ láìlá ìlàlá wàhdáwùlá ṣeríkàlá láwùlmọ́lkù wàláwùlhámdù wàhùwà alákùnlé ṣe ìkọdír aláhùnmà lámánìyà lè máa àtọ́ìta wàlá mọ̀ọ̀tọ́yà ó ní mo rí tó ń kọ́ àwọn èèyàn ìpé ẹ mọ́ sọrú nǹkan báyìí bákan náà nínú hadithi abdullahi bin zubair gẹ́gẹ́ bí alimamu muslim bá ṣe gbà wá àtàwọn àmì anibisọ̀lá asán tó kọ́ wọn ní nǹkan míì tí wọ́n lè mọ̀ ṣe tóun náà farajọ eléyìí òun náà ni láìlà ìlàláwọ̀ àdáwò láṣẹ̀ríkà láwọ̀lmọ́lùkù wà láwọ̀lhámdù وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله ولا نعبد إلا إياه لو نعمت ولو الفضل ولا الثناء الحسن إلينا تنبئ تشيكي أتنجي إقباوامي تيانا محمد صلى الله عليه وسلم تفيقوا عبد الله بن زبير tóun náà tó ṣàlàyé fún àwọn èèyàn títí muawiya rọ̀jọ̀láwọ̀ àrùn àárí kó ti ń pé oríṣi méjì bákan náà àwọn míì náà tún bẹ tó ṣe igbé anẹ́bìsọ̀ lásán tó rẹkọmẹ́ndì tánẹ́bìsọ̀ lásán tó wá sálámà gbàrà gẹ́gẹ́ bí salman bó ṣe sọ ó ní muhammad sallallahu in tí ó kọ̀kọ́ ṣe ni pé kó ṣe aztec firullah lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn yóò ṣe aláhùnmá antasalam wàmínkasalam tabarak tayadal jalal wal ikram gẹ́gẹ́ bí ó ṣe ń bẹnu sahih muslim àtàwọn tíra hadith mina ibi tó bá sálámà gbára yóò ṣe astagfirullah astagfirullah astagfirullah lẹ́yìn ẹ yóò ṣe aláhùnmá antasalam wàmínkasalam tabarak tayadal jalal wal ikram ìtumọ̀ aláhùnmá antasalam èrè ọlọ́wọ́ ọba o ìwọ náà ni ọba àlàáfíà ìwọ ọba tó mọ́kangakanga kúrò ní gbogbo nǹkan dọ̀tí kúrò ní gbogbo àdínkù alahuma anta salam wa minka salam ọ̀dọ̀ rẹ ni gbogbo tó ń jẹ́ àlàáfíà ló ti wá tabarak tayadal jalali wal ikram rí ọlọ́wọ́ ọba o mọ́kangakanga kúrò ní gbogbo dọ̀tí èrè ọba tó gbọngbọ́n èrè ọba tí í ṣe àpẹẹlé fún àwọn èèyàn anábíwá muhammad sallallahu alaihi wasallam àmọ̀sù eléyìí ìyàwó àìṣà rọ̀jọ̀láwà àníhá àwọn náà tó sọ pé tánàbí sallallahu alaihi wasallam tó bá sálámà nígbà tó bá sálámà gbàrà kò ní pẹ́ tí èyí ẹ̀gbẹ́ padà ṣùgbọ́n yóò sọ kó tó yí ẹ̀gbẹ́ padà يسوى على أم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام تنصف ويبي lára nǹkan tí anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ta sábà ma sọ jùlọ òun náà ni aláhùmá àǹtà salam wàmínkà salam tabarak tayadal jalal wal ikram yóò ṣe àforíjì lẹ́ẹ̀mẹ́ta ṣíwájú kó tó sọ yẹn lẹ́yìn yóò yí ẹgbẹ́ padà tó bá yí ẹgbẹ́ padà yóò ẹ̀ṣẹ̀ máa sọ gbogbo àwọn eléyìí tí a sọ síwájú yìí o mo fi sọ fún wa lẹ́ẹ̀kan wípé àwọn àtikáàrù tí a ní sọ lásán tó rẹkọmẹ́ndì pọ̀ ẹnu ọba ta sọ́nsì èyàn mélòó ni a sọ ipò òun mọ́ ń ṣe gbogbo ẹ̀ ẹnu ọba ta ti kàkalẹ̀ yìí kò wá ń ṣe àwọn katana bí rẹkọmẹ́ndì nìkan lélẹ́ yìí ṣùgbọ́n alhamdulillah náà yóò lábọ̀ alọ́run pé dandan dandan gbọ́dọ̀ sọ gbogbo ẹ̀ ó encourage àwọn sàábà rẹ̀ tó wà àlẹ́ ẹ̀sùn tẹ́ ẹ bá lè sọ ẹ lè ṣe léyìí ẹ lè ṣe léyìí ẹ lè ṣe léyìí lára àwọn kan tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó tún rẹkọmẹ́ndì táṣì nínú ẹgbàwá kan kánà yẹn ha ankil wakọl lára nǹkan tí muhira ọmọ ṣúrùbà tó kọ sí muawiya tó jó lórí lẹ́yìn ìgbà tó sọ àdíkìrì tánàbí ma ń sọ ó tún wá ní òjíṣẹ́ ọlọ́run ọba lára nǹkan tó tún mo tún bọ́ lẹ́nu rẹ̀ káàna yẹn hà ń kí ìlú ọkọ̀ a máa ṣọwa lára níbi wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé eléyìí wá sí i ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí dàárín àwọn èèyàn rú lónìí wọ́n ni wọ́n pè ní ẹ̀ lágbáyá sọ ẹ̀kìní kan sọ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ni ó ti da àmọ́ iye bírú ó ti bá ní ọ̀rẹ́ méjì jẹ́ ó ti bá ní aládùúgbò jẹ́ ẹlòmí ó máa sọ nǹkan míì lẹ́yìn tó bá rẹni tí ó ní ọ̀rọ̀ gangan kò nílè sọ mọ́ ọ̀tọ́ ni tí ó máa sọ so ẹlòmí ìdẹ̀ ní yóò mú yàn kan lọ́ta lórí nǹkan tí wọ́n lẹ́ni yẹn sọ tí ò gbọ́ lẹ́nu ẹni yẹn gangan kò rẹ lọ́ba láti lọ kọ̀nfáàmù pé ṣètò tọ́lẹ sọ báyìí èyí tí tí ó kọ̀nfáàmù ṣètò tọ́lẹ sọ báyìí yóò take stand lórí ẹni tó bá wá rẹ nìyẹn yóò mọ wú tó bá rẹ nìyẹn yóò mọ fúdúpọ̀ tó bá rẹ nìyẹn inú mọ bí bẹ́ẹ̀ ni ṣaitan irú àwọn nǹkan tínú ẹ mọ́ ń dùn sí ni torí pé na ṣaitan yẹn záwọ́ bẹ̀ ìnákùn ṣaitan fẹ́ dàárín irú ni inú rẹ̀ ó mọ̀ dùn nípa pẹ̀lú ẹ̀ bí ó ṣe lọ bá ẹ ló dá tí ó bèèrè lẹ́bí tó ló sọ tó ti take stand lé lórí bẹ́ẹ̀ ló pọ́síbù kó ṣe pé ìtànlẹ́ni ìyẹn sọ kò sọ ẹni tọ̀hún tó wá gbé e fún wa ló parọ́ ṣùgbọ́n tí èèyàn kan bá mọ̀ wípé tó ń bá gbé ọ̀rọ̀ èèyàn kan wá bá èèyàn kan wípé wọ́n lẹ́ sọ wípé lágbájá ń sọ báyìí ẹni ìyẹn yóò lọ bẹ́ nìyẹn yóò dẹ̀ sọ fún wípé lágbájá lẹ́ sọ báyìí ṣé tòótọ́ lẹ sọ ọgọ̀rọ̀ ni ò láyà kíní tó bá ti mọ̀ pé tó jẹ́ onígbé tó ń bá lọ́rọ̀ òun fẹ́ lọ kọ̀ǹfàmù nǹkan yẹn kò rẹ̀ fẹ́ òun ń kò ní máa sọ̀rọ̀ lọ́rọ̀ fún ẹ mọ́ ìpé ọ̀rọ̀ tẹ́sọ yìí ṣé kí n lọ confam mi a lọ confam ọ̀rọ̀ yà ẹ confam ẹ̀ torí pé kìíní kankan kàmọ́ra yóò wò péjọ́ mi òun ní gbé mọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ ká mọ́ dúó lórí kíl wọ́kọ́ wọn ni wọ́n sí ilé ànábíwá muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé ó fẹ́ da ilé ànábí rú sallallahu alaihi wasallam wọ́n lọ sójú ogun kan àwọn ìyàwó ànábí sallallahu alaihi wasallam wọ́n a tẹ̀lé lọ sójú ogun ẹni tó ṣe pé lọ́ọ̀tì tí ẹ bá jáde yóò tẹ̀lé ànábí sallallahu alaihi wasallam lọ aisha radiyallahu anha kí ni káàtì tí ó máa ń gbé òun ẹni tí ó mọ́ ń wa káàtì yẹn òun rò bí ìyàwó àìṣà alawọ àìhà ó ń bẹnu káàtì yẹn ni nígbà tí wọ́n jogun tán òun ti gbé kíní káàtì lọ kò mọ̀ pé kò sí ìyàwó àìṣà nínú kíní káàtì ìyàwó àìṣà dẹ̀ ní kíní bídìí ẹ̀ kan ó sọnù ó ń wá òun ni ẹni ìyẹn fi rò ti ti ó bá jòkó ó fẹ́yìntì kì í kan orúnra lọ́mbẹ̀ sàábì kan tí wọ́n pè ní sọ fún àwọn ọmọ àtọ́lù òun ló mọ́ ń kẹ́yìn ogun yóò wo kí náà musulmi gbàgbé kalẹ̀ ibi tó ti rí yàwó àìṣà rọ̀dẹ̀láwọ̀ aná nìyẹn yàwó àìṣà dẹ̀ sí ojú rẹ̀ lẹ̀ bó ṣe rójú yẹn ni ó rí pé ah, ojú ẹni tí mo mọ̀ ni ìyàwó àìṣà ni ó dẹ̀ mọ̀ ń tẹ́lẹ̀ síwájú kí áyà wípé

àwọn èèyàn tó ṣe pé wọn fẹ́ kí ìlú tòrò tó jẹ́ pé mùnáfìkì ni wọ́n tí wọ́n nífẹ̀ẹ́ ìpèpè anẹ́bí muhammad sallallahu alaihi wasallam ma ṣe rí wípé sọfọ́nà muhammad àti ìyàwó aisha ń bọ̀ wá báyìí wọ́n ti lọ ṣe zìnà wọ́n ti lọ ṣe zìnà ó bá di pé kí ní ẹgbàlẹ̀ kan ní gbogbo mọ̀dínà anẹ́gbọ́wà muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ran ara lòun náà kí ní jẹ́ nǹkan tó ṣe yí pé ó ń banú jẹ́ ṣó pọ́síbù kìkíní yìí jẹ́ tòótọ́ kò pọ́síbù kò jẹ́ tòótọ́ ṣùgbọ́n kìíní ti di nǹkan tó gbalẹ̀ kan anẹ́bísọ̀ lásán pé aisha pèrè aisha tó wáyé pé tòótọ́ ní irú nǹkan báyìí wáyé jẹ́wọ́ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ní ọlọ́wọ́ bó padà ṣàfọ̀mẹ́ ẹni ṣùgbọ́n ayò tí ìsọ̀kalẹ̀ fánẹ́bísọ̀ o jùbí ló tí mú wá olóòjẹ́pẹ́ anẹ́bísọ̀ lásán kò mọ àfintọ́lọ̀ bá wá fún ọmọ nìkan oníkéyàn kan sọ fún wa ń pé òun mọ kọ̀kọ̀ ara àwọn irọ́ táwọn èèyàn kan pa káàkiri tán fi ń kó àwọn èèyàn rúgá ànímsọ lásán gangan fún rẹ̀ kó mọ́ tó ṣẹlẹ̀ sínú fámílì ẹ̀ tó ń ba nú jẹ́gẹ́ torí pọ́lọ́wọ́ bó tí wà sọ fún kó tó di pé àyà padà wá sọ kalẹ̀ nínú tó ń sọ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n gbérú eléyìí tí wọ́n gbèrú ìyà ní ń bẹ fún wọn wájú ọlọ́run ọba tó bá di jọ́gbé ní alkiyama kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé wọ́n ní wọ́n pé òun nìkan tó fẹ́ da àwùjọ yẹn rú muhammad sallallahu alaihi wa ló fi ní ìyáàkùn wà vọ́nù kálàndàbà ẹ̀ mofil báyìí mofil báyìí anabi ni ẹ̀ ṣọ́ra fún fa iná vọ́nù ẹ mo feel báyìí mo rò pé ńgbà tí mo mo dàbẹ ni pé kan anabi akzabul hadith ọ̀rọ̀ tó fi jẹ́rọ bí ẹni ohun ọ̀pọ̀lọpọ̀ àwọn kátà rẹ̀ fi ń bára wa lò lónìí mo rò pé mo rò pé mo rò pé o tó pọ̀ jù ta fi ń bára wa lò irinṣẹ́ ṣetán lórí ọ̀pọ̀lọpọ̀ lélẹ̀ tó ṣe pé ọ̀rẹ́ ló ti dàrú àmọye mọ̀lẹ́bí ló ti dàrú amẹ́yẹ aládùúgbò ló ti kọ̀yìn ra wọn síra wọn amẹ́yẹ ọmọ ìyá ló ti kọ̀yìn ra síra wọn látara mo ṣe fi gbà tí mo wò mo rò pé bí akíní kan àbí kéèyàn àwọn òbílẹ̀ jẹ́mi kan gbé irọ́ wá báyìí ìpè báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ni kíní yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tẹ́sí kọ́ wa òní pé tá bá gbọ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ ni ká gbìyànjú àti verify ọlọ́ni ìyá ayọ́ lẹ́dínà amánu ọlọ́ni mo pẹ̀lú gbàgbọ́dọ̀ ìjà ákùn fa síkún bí nàbáyìn tí kò kéèyàn kan bá mú information kan wá fún yín fata ọlọ́run ni ẹ verify rẹ̀ and to see ibu common bi jahalatin kẹ́ mọ́ lọ àtàkì àwọn èèyàn kan pẹ̀lú àìmọ̀ kan fọtúsbí ọ̀rọ̀ aláàmọ̀ fàáltùm náà dì mí kó máa di pé ẹ padà máa lọ kábàámọ̀ lórí ntẹ̀ bá ṣe ló jẹ́ pé islam ẹ̀sìn àlàáfíà ni islam ẹ̀sìn ètò ni islam ẹ̀sìn rọrùn ni èèyàn kan kàn ní gbé information wá fún wa kásáré gba afẹ́ tó ṣe pókè abá rí i pé olódodo la mọ̀ ọ́ sí. Si àrígbé kò ń ṣe onírin békebèke àrígbé kò ń ṣe ẹni tí máa parọ́ àrígbé kò ń ṣe ẹni tó ṣe pé ìjà ń bẹ láàrin òun àtẹni tó gbọ́rọ̀ wá fún wa ṣùgbọ́n tí a bá ti rí àwọn nǹkan tó ń tọ́ka sí pé kẹni e, ẹni békebèke kan ni àbẹ́ni tó ṣe pé ẹni tó wá sọ̀rọ̀ fún ìjà ń bẹ láàrin wọn irú èèyàn bẹ́ à ọ̀rọ̀ ẹ̀ ìjà ń bẹ láàrin èèyàn méjì kan ní ẹnìyàn wá ń sọ̀rọ̀ against ẹnì kejì a gbọ̀rọ̀ ẹni ká gbìyànjú àti verify in tó bá sọ fún wa ká mọ́ gba abẹ́ ká àfitá bá fẹ́rifá nǹkan yẹn ní tí ẹ̀sìn kọ́ wa nìyẹn almuhira bin ṣọ́ọ̀bá ó ń sọ fún muhammed rọ̀dọ̀láwà ánú níbi nǹkan tó kọ sí ipa pé lára nǹkan tí anamsọ lásán asábà máa kọ fún wa òun náà ni kí ìlú ọ̀kọ́ọ̀l wọn ni wọ́n pé bákan náà wà ìdọ́ àtìlmáàl anamsọ lásán tún máa kọ fún wa ìdọ́ àtìlmáàl ká máa kí la ń pè ní ìṣòwò lófò òun ni pé ńgbà tí tálíkà tó bá lọ ń ṣe nǹkan tágbárí rẹ̀ ò ká ìṣòwò lófò ni níṣì olówó kan ra nǹkan ó ra nǹkan tí agbára rẹ̀ ká tálíkà náà wá gba irú tó lówó yẹra lèmi náà ara ni wọ́n bẹ̀rẹ̀ sí kó rẹ̀ sínú wàhálà lórí ẹ̀ ìṣòwò lófò ni eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí yóò ló ń fẹ́ ṣe márèjì ọmọ òun yóò wà lọ jẹ gbèsè kalẹ̀ àwọn kan tí ò ní lágbára owó tó lè mọ́ rí san bí ọdún márùn-ún bí ọdún mẹ́rin bí ọdún mẹ́ta bí ọdún kan yóò wà lọ yá kalẹ̀ lórí pé kí ni àṣàfẹ́ jó afẹ́ lu ìlú ọjọ́ kan ká lu kí gbogbo ẹ ká mutí ká fẹ́ ṣe ra wa léṣe ah, ọmọ mi gbọ́dọ̀ ṣèyàwó kẹrin ọmọ mọ́ owó tó o fẹ́ fi ṣe kinní yìí ni ṣé nǹkan tí ínkọ́ọ̀mù ẹ tó ni àbí nǹkan tó yẹ pé tó bá ṣẹlẹ̀ tán tó bá na tán wà kó rẹ sunu wàhálà irú ẹ̀ ní ìsìráàfù náà ń pè òun náà ní náà pa gbogbo tálíkà tó ṣe pé intagbára rẹ̀ òka tó bá ti lọ ń rọ̀ lù ú irú èyàn bẹ́ẹ̀ náà náà pa nítolówó bá ṣe tó ṣe gbólówó mọ̀ pé òun kankan lára àwọn ní títálíkà bá sọ pé òun fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ ìdọ́ àtùlùmáàlù bákan náà ìdọ́ àtúlùmọ́lì òun ni ká máa lọ náwó síbi nǹkan tẹ́sìn takò bó ni mùsùlùmí ó ṣe wo sùnsùn tó yí pé yóò mọ fowó ẹ̀rọ tí bẹ́ẹ̀ lágbé kùránì ọlọ́mọba ní ìnàmàlùkhamru wà níbẹ̀ ìṣòwòlà ṣọ́bọ̀ lásìlámù rí sùnmí àmàlì ṣaitán ọlọ́run ní ọtí tẹ́tẹ́ ọlọ́run ní lásìlámù òṣàbíbọ rí sùnmí àmàlì ṣaitán ọlọ́run ní ẹ̀gbin ní iṣẹ́ èṣù ni fàṣtẹ́nìbù ẹ̀ jìnà sí eléyìí tó kílẹ̀ ní alkùnránì mùsùlùmí kan wá ní ẹ ìnáwó tá a fẹ́ ṣe yìí tí ń bá rọtí àwọn ọ̀rẹ́ mi abínú sí mi bóò la ṣe ronú ọ̀rẹ́ ó bínú sí mi tí ń bá rọtí so ìbínú ọ̀rẹ́ yẹn ní ó ju bínú ọlọ́wọ́ ọba lọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala láàgbọ́dọ̀ mú a ní ọlọ́run táàbá mú ọ̀rẹ́ kó bínú sí wa táàbá ra fún un ló fi jẹ́ pé mùsùlùmí ò gbọ́rọ̀ jẹ́ kán mọ́ bá wọn ronú fúnra rẹ̀ ló gbọ́rọ̀ ronú anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá fi lè mú tí ní ọlọ́wọ́ bó ní gba ẹ̀rùn rẹ̀ fún ogójì ọjọ́ ẹni tó bá fi lè mú tí ìrún tó bá kí fún ogójì ọjọ́ ọlọ́wọ́ ní gbà so àwọn adé kí ọ̀rẹ́ kan ní kó ti wá sínú ta fi rí ìbínú ọlọ́wọ́ olówà tún ní ẹ̀ ìwọ́dẹ̀ mọ́ ṣe bí ẹni olí olí kan ni rárọ tí fún àjọ ọ̀nà àwọ̀gbẹ́ tó wọn bá ra wọn àbínú sún ọ̀nà àwárà simple ti ní mi mú tí mi rẹ̀ rọtí fún yẹn ẹ̀kan tó wá ti sọ kò ní fi lò ẹ mọ́ so ìmọ̀ lọ́rọ̀ tí ní ìná àpàní ẹ̀ à ń ṣe náwó àwa pé léré kìníkan la pè la pè ẹ̀ 1 million ní omi o ẹ̀ 2 million ah ná 2 million fólówó ibi tí àwọn tálíkà ń bẹ tí wọ́n rí jẹ́ ebi ń pa àwọn èèyàn ẹlòmí oúnjẹ ẹ̀kan jẹ lójúmọ́ wọ́n wá ná 2 million ó ná 5 million fóléré kí wá ní nǹkan ta fẹ́ gbà ń bẹ́ ó kàn ń orúkọ ẹ lásán ó rẹ̀ ń wó ah subhanallah ó kàn torí pé ó ń pe orúkọ inú ẹ̀ wá ń dùn orí ẹ̀ wá ń wú wọ́n rẹ̀ ń kówó tiẹ̀ jáde òun fún nítorí ẹ̀ǹgbà tó wá pe orúkọ ẹ̀ tẹ́kí wá ló ṣẹlẹ̀ tí wọ́n gbé wà lìjẹ́nà so gbogbo orú eléyìí ni iná àpàní so ìta alágbára tá a bá lọ ń ṣe iná àpàní ìta abálágbára tó bá jẹ́ pé nǹkan haram ni ta bá kó lé lórí iná àpàní so ló jẹ́ pé àárí ìta gbọ́dọ̀ wù dáadáa ni ọlọ́run ọba lòdì sí i ọlọ́wọ́n bá ní inel mubaziri na kánú ìhùwà na ṣeyàtì ọlọ́ni àwọn tí wọ́n máa ń ná náà pa ọmọ yéṣù ni wọ́n o ọ̀nà wọn fi jọ ọmọ yéṣù ọlọ́ni wà kánà ṣèitán lè rọ̀bí ìkàfùrà ṣèitán aláìmoore ló jẹ́ sí ọlọ́wọ́n ọba rẹ̀ tí wọ́n gbẹ́ni tó ń ṣe tí ò tó òun yà aláìmoore ni torí pé n tó sọ ni pé ọlọ́run tó ṣe fún mi yóò tó ó yẹ kó ṣe jù báyìí lọ torí pé mo ní láti ṣe nǹkan báyìí ẹni tó ṣe pọ́ lọ kó lórí nǹkan tó jẹ́ nǹkan haramu ní tó sọ pọ́ lọ́wọ́ ìyọlọ́ọ̀bọ̀ yẹ kó ṣe léyìn náà létọ́ fún wa náà ọmọ yéṣù yìí so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ní ta gbọ́dọ̀ gbọ́yé ni ayalkura ńlá ń kà fúnra wa yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ ká jìnà sí alkùrán ọ̀tọ̀ ni tó ń bẹnu alkùrán ó ní wàkẹ́sìrẹ́ ti sọ́àl anamsọ̀ lásán àtúmọ̀ kọ̀ fún wa kẹ́sìrẹ́ ti sọ́àl ìmọ̀ tọrọ nǹkan púpọ̀ islam lòdì sí olóòfin jẹ́ pé professional bakery ni kí nǹkan mọ́ gbégbá bára kalẹ̀ ní sinkọ́ ní ẹ̀kawálà ń fún lówó à ń bá tí ẹ̀jẹ́ ní anamsọ̀ lásán ó ní masalatu bi ahadikum hatta ya kiyama wọlé ìsàfi wájú ìhì musa atulahmi anábì ní ẹlòmí ò ní yé máa tọrọ nù yín tí èdìjọ́ ń gbé ní alkiyama ọlọ́run bó gbèdì lẹ́ni tó ṣe wípé gbogbo ojú ó gbẹni gbogbo ẹran ojú rẹ̀ yóò ti ṣí egungun nìkan ni ó kù tẹ́yìn ó bá tọrọ nǹkan kó ṣe pé n tó fẹ́ tọrọ n tó nídìí ni ṣùgbọ́n ká o máa tọrọ nítorí kó ṣàfẹ́jọ́ kó pọ̀ kò fẹ́jọ́ kó pọ̀

ó ní àrùn kan àbó ní nǹkan kan tó yẹ pé kò lè jó kó lè ṣiṣẹ́ àgbọ̀rọ̀ fún èèyàn bẹ́ẹ̀ tá a bá fún wa encourage ẹni anamsọ́lá asámínà sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí ìjọba bó wa máa lọ tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ní ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tó necessary ni ṣùgbọ́n kí àwọn wá yẹpẹra rẹ̀ kó máa tọrọ tójúbọlé olówó káàkiri kó máa lọ yẹpẹra rẹ̀ níwájú olówó ẹ alájí a ti délé yín kọ́ra a ti ka yàsín bò tó ló bá fún ẹ alhamdulillah tí ò bá dẹ̀ fún ẹ ní mọ́tojúbọ lé ẹ káàkiri kásọ̀tà ń tíyàn bá ti ẹ̀ jẹ́ ni tó jẹ́ àfáà tó ń pèpè sẹ́sìn ìyẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run ọba òun ni káfà máa tojúbọ lé olówó káàkiri torí pé tó bá lọ sílé ẹ̀ lónìí tán bá ní kò sí lára ń dì tó bá tún di jọ́ míì tó bá tún lọ tán ní kò sí lára òdodo tó fẹ́ sọ táfà fẹ́ sọ kò ní jẹ́ kí olówó lè gbà mọ́ ṣùgbọ́n tó ló bá rí pé àfọ́ ò nídìí tó ń bẹ lọ́wọ́ òun àfọ́ nídìí nǹkan o ṣùgbọ́n kò ń ṣe pé dé lẹ́bù pé kó compromise ọ̀rọ̀ ọlọ́run fún un kálukó dò láyé ara ẹni yóò dowó ẹ̀ mú àfọ́ àná ó di ẹ̀sìn rẹ̀ mú sọlọ́pẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó bá wọn sọ̀hábà rẹ̀ tó wọn láàlẹ́ sọ̀rọ̀ bí islam ṣe encourage ẹni tó bá ní kó ná ló encourage ẹni tí ó ní pé mọ́ yẹpẹra rẹ̀ so ẹni tí òun ní ibi tó ń bá ti ná yóò padà dọ́dọ̀ ẹni tí ò ní ṣùgbọ́n gbàtàfà bá ti bá débi wípé abẹ́ni tí ó ń ṣàfáàràn tó bá débi pókè òní ó lọ wọ́n tilẹ̀kú mọ́ ẹ̀sọ́ pé mi ò sí nlé àbùkù ti bẹ̀rẹ̀ náà ni yóò túmọ̀ sí pé yóò lè tọrọ tí yẹn bá wà in dire need ṣùgbọ́n ká sọ di nǹkan tó ṣe pé a mú níṣẹ́ islam lòdì sí eléyìí completely so eléyìí ni tí wọ́kẹ́sà ti sọ tó túmọ̀ sí bákan náà ó tún lè túmọ̀ sí wípé ká mọ béèrè béèrè nípa ẹ̀sìn ní àwọn ìbéèrè tí ó wúlò bí irú ìtí àwọn ọmọ israeli tí wọ́n ṣe fún ànábì musa àrísọ́wọ́tọ̀ sọ́lá ọlọ́ni sọ fún wọn pé kán pa màlúù wọn ni màlúù ò ṣé mọ̀lú pupadà àbí mọ̀lú kìníkà àbí kíná bẹ̀rẹ̀ sí bẹ̀rù ok sọ fún ọ pé mọ̀lú tó jẹ́ yẹ́lò ní wọ́n bẹ̀rẹ̀ sí wá mọ̀lú tó yẹ́lò káàkiri torí pé kí ni nǹkan tọ́lọ̀wọ́ òfin ni wọ́n lára simple instruction ni ẹ̀ṣì nǹkan mẹ́rẹ̀ lọ ṣe ṣùgbọ́n ká mọ̀ béèrè béèrè tó ṣe pé àtúmọ̀ tọpinpin àwọn nǹkan ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí i ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ sí ló jẹ́ pé àwọn sàábẹ́ anábẹ́wà muhammad sọlá ààrẹ ẹ̀kọ́ tán kọ́lọ́dọ̀ anábẹ́wà sọlá sàrẹ́ ni pé wọ́n ń béèrè ẹ̀bẹ̀ béèrè tó ṣe pé yóò ti wá wọnú jù eléyìí náà pàtàkì yíò ní ká mọ́ béèrè ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa tí ò yé wa ṣùgbọ́n ẹ̀ afámijẹ́ ẹ̀fẹ́ béèrè béèrè kan ẹ̀ gbóòlọ́lọ́ ṣe ọlọ́run ṣe ṣe kìíní kan àwọn ẹ̀hẹ́ àfá ó tẹ̀ bèèrè kẹtù fẹ́ bèèrè ń sọ́rọ̀ pa àwọn àsáàpì káfí ẹ ṣe àsìnkí èjì wọn ṣe àsìnkí wọn àwọn ológanu wọn náà púpọ̀ bèèrè yìí ni tó bá máa ń sa rẹ̀ kò wúlò fún ẹ kò gbẹ́dẹ́nu ọ̀nà ọlọ́run ọbọ̀ sọ àwọn nǹkan ẹmọ́ béèrè nípa rẹ̀ ẹlòmí ọmọ béèrè béèrè ìbéèrè tó ń béèrè kò ní lò ìtẹ́lòmí ti mọ́ ń pọ̀ ọrù ẹ̀sìn ó yẹ kó nǹkan fún ti dàfà ṣùgbọ́n tẹ bá wò ó bó ṣe ń béèrè tán sọ fún ló ń ṣe ń gbèsè kí wá ní ẹni tó bá dẹ̀ ń béèrè ìbéèrè tó máa ń sà fún ìbéèrè ẹ̀sìn tó ń béèrè òun náà ti dàfà lápá kan ni kó mú un tó béèrè kó mú lò tó bá ṣe pé tó ti lágbára àti lò ní tó yẹ pé nǹkan tí ó ti lágbára àti lò kó mọ̀ gbókèlé ìbò ṣe rí ni anytime tó ṣe pé nǹkan yẹn bá ń bẹnu nǹkan tó ṣe pé òun ti lágbára àti ṣe tí mo ń sọ that is ìkápá tọ́lọ́wọ́n fún mo ń sọ kò ń ṣe ìkápá àfẹnú eléyìí náà jẹ́ nǹkan tó pàtàkì bákan náà olùwàkánà yẹn ni àrùkúkúlù mahat bákan náà anẹ́bísọ̀ aláàsàmọ́ ọkọ̀ fún wa nípa ipé ká mọ́ ṣe òbí wa wàwádìí banat ká mọ́ bu àwọn ọmọ wa mọ́lẹ̀ wà mọ́nìrìn wàhát bákan náà mọ́ fún wa nípa wípé in ń bẹ lọ́wọ́ títí wa káwa mọ́fẹ́ náà ṣùgbọ́n ká fẹ́ mọ́ gbà lọ́wọ́ àwọn èèyàn kọ́lọ̀ bá kó ṣàánú wá ń bí àwọn in tó ń bẹ lọ́wọ́ wa a nífẹ́ náà ṣùgbọ́n a mọ́ gbà lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú ogun ọlọ́wọ́ bá àtúmọ̀ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ lórí àlàyé mẹ́tẹ̀ẹ̀ta yìí náà lẹ́yìn àtúmọ̀ tẹ̀síwájú lórí àwọn àzikáàrù bí tani sọlá sàlám tó rẹkọmẹ́ndì so warad tó jẹ́ ọmọ lẹ́yìn almugera bin ṣọ́ọ̀bá ó ní anabi muhammad sallallahu alaihi wasallam almughira bin shu'ba ó ní ó sọ fún àwọn àwọn kẹta kàkalẹ̀ yìí ó dẹ̀ kọ́ ó fi ránṣẹ́ sí ẹni tó jó lórí ìlú lára àwọn àǹfààní àwọn àfààlélé olórí ìlú sàábé lòun náà àfẹ́ẹ̀sìn lòun náà ṣùgbọ́n náà tún wá mọ̀ sí i ta ló mọ nǹkan pa nǹkan báyìí nínú àwa ta jẹ́sàbí ó béèrè yẹn náà dẹ̀ ní òun náà fi ránṣẹ́ sí láìwò pẹ́ni tó ń fi ránṣẹ́ sí ni so òdodo fún olórí àfó gbọ́dọ̀ mọ́ gbogbo tó ń bẹ lọ́wọ́ olórí ni òun lè so òdodo fún àbí kò ń di olórí ni nítorí pé ni nítorí kó lè bà lọ́wọ́ ẹ̀ ipé kò ní fún ẹ mọ́ òun ló fi ní sòdodo fún aburú niyún sọ òdodo fún ẹ tí ò bá ní fún ẹ mọ́ kó mọ́ fún ẹ mọ́ eléyìí ni tí ẹ̀sìn wá dúó lé lórí eléyìí ni tí àwọn ànábí ọlọ́wọ́ bá dúó lé lórí tó ṣe pé wọ́n bẹ̀rù ebú èèyàn kan tó bá ṣe pé torí tọ́lọ́wọ́ bá ní wa ta'ala yìí tí a sọ iná kọlọ́wọ́ bá pé ó jẹ́ kó wúlò fún ẹnì وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك